Hébérù orí kẹsàn-án. májẹ̀mú àkọ́kọ́ ní àwọn ètò ìsìn àti ilé ìsìn bí ó tilẹ̀ jẹ́ pé ti ayé ni. nítorí wọ́n pa àgọ́ àkọ́kàn nínú rẹ̀ ni ọ̀pá fìtílà àti tábìlì wà lórí tábìlì yìí ni búrẹ́dì máa ń wà níwájú olúwa nígbà gbogbo èyí ni à ń pè ní ibi mímọ́ lẹ́yìn aṣọ ìkélé kejì ni àgọ́ tí à ń pè ní ibi mímọ́ jùlọ wà níbẹ̀ ni pẹpẹ wúrà wà fún sísun tùràrí àti àpótí májẹ̀mú tí a fi wúrà bò yíká nínú àpótí yìí ni apẹ wúrà kékeré kan wà tí wọ́n fi mánà sí nínú àti ọ̀pá árónì tí ó rúwé nígbà kan rí àti àwọn wàhálà òkúta tí a kọ òfin mẹ́wàá sí ní òkè àpótí yìí ni àwọn kérúbù ògo Ọlọ́run wà tí òjìji wọn bo ìtẹ́ àánú n kò lè sọ̀rọ̀ nípa àwọn nǹkan yìí fínífíní ní àkókò yìí bí a ti ṣe ṣe ètò gbogbo nǹkan wọ̀nyí nìyí nínú àgọ́ àkọ́kàn ni àwọn àlùfáà ti máa ń ṣe wọléwọ̀de nígbà tí wọ́n bá ń ṣiṣẹ́ ìsìn wọn ṣùgbọ́n olórí àlùfáà nìkan ni ó máa ń wọ inú àgọ́ kejì lẹ́ẹ̀kan lọ́dún sì ni òun náà kò sì jẹ́ wọ ibẹ̀ láì mú ẹ̀jẹ̀ lọ́wọ́ tí yóò fi rúbọ fún ara rẹ̀ àti fún ẹ̀ṣẹ̀ tí àwọn ènìyàn bá ṣèèṣì dá ẹ̀mí mímọ́ fi hàn nípa èyí pé ọ̀nà ibi mímọ́ kò tí ì ṣí níwọ̀n ìgbà tí àgọ́ ìkíní bá wà àkàwé ni gbogbo èyí jẹ́ fún àkókò yìí àwọn ẹ̀bùn àti ẹbọ tí wọ́n ń rú nígbà náà kò lè fún àwọn tí ó ń rú wọn ní ìbàlẹ̀ àyà pátápátá ohun tí a rí dìmú nínú wọn kò ju nípa jíjẹ àti mímu lọ àti nípa oríṣiríṣi ọ̀nà ìwẹ̀ ọwọ́ wẹ ẹsẹ̀ ìwọ̀nyí jẹ́ ìlànà àwọn nǹkan tí a lè fojú rí tí yóò sì máa wà títí di àkókò àtúnṣe ṣùgbọ́n Kristi ti dé òun sì ni olórí àlùfáà àwọn ohun rere tí ó wà ó ń ṣe iṣẹ́ rẹ̀ nínú àgọ́ tí ó pé tí ó sì tóbi ju ti àtijọ́ lọ àgọ́ tí a kò fi ọwọ́ kọ́ tí kìí sì ṣe ti ẹ̀dá ayé yìí kì í ṣe ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ti màálùú bí kò ṣe ẹ̀jẹ̀ ara rẹ̀ ni ó fi rúbọ. nígbà tí ó wọ inú ibi mímọ́ jùlọ lọ lẹ́ẹ̀kan ṣoṣo láti ṣe ìràpadà ayérayé fún wa nítorí bí ẹ̀jẹ̀ ewúrẹ́ àti ti màálùú àti eérú abo màálùú tí a bù wọ́n àwọn tí wọ́n bá ṣe ohun èérí nípa ẹ̀sìn bá sọ wọ́n di mímọ́ lóde ara mélòó mélòó ni ẹ̀jẹ̀ Kristi tí ó fi ara rẹ̀ rú ẹbọ tí kò lábùkù sí Ọlọ́run nípa ẹ̀mí ayérayé yóò wẹ ẹ̀rí ọkàn wa mọ́ kúrò nínú iṣẹ́ tí yọrí sí ikú kí yóò sì fi ṣe wáyẹ fún ìsìn Ọlọ́run alààyè nítorí èyí òun ni alárinà májẹ̀mú ó kú kí ó lè ṣe ìràpadà fún ẹ̀ṣẹ̀ tí ènìyàn dá lábẹ́ májẹ̀mú àkọ́kọ́ kí àwọn tí Ọlọ́run pè lè gba ìlérí ogún ayérayé nítorí bí ènìyàn bá ṣe ìwé bí òun ti fẹ́ kí wọ́n pín ogún òun ìdánilójú kọ́kọ́ gbọ́dọ̀ wà pé ó ti kú kí ẹnikẹ́ni tó lè mú ìwé náà lò ìwé ìpíngún kò wúlò níwọ̀n ìgbà tí ẹni tí ó ṣe é bá wà láàyè ó di ìgbà tí ó bá kú ìdí nìyí tí ó fi jẹ́ pé pẹ̀lú ẹ̀jẹ̀ ni a fi ṣe májẹ̀mú àkọ́kọ́ gẹ́gẹ́ bí ìlànà òfin nígbà tí Mósè bá ti ka gbogbo àṣẹ Ọlọ́run fún àwọn ènìyàn tán a mú ẹ̀jẹ̀ ọ̀dọ́ màálù àti ti ewúrẹ́ pẹ̀lú omi àti òwú pupa àti ẹ̀ka igi hísópù àfiwọ́n ìwé òfin náà àti gbogbo àwọn ènìyàn àwa sọ pé. èyí ni ẹ̀jẹ̀ májẹ̀mú tí ọlọ́run pa láṣẹ fún yín. bákan náà ni yóò fi ẹ̀jẹ̀ wọn ara àgọ́ náà àti gbogbo ohun èlò ti ìsìn gẹ́gẹ́ bí ìlànà tí òfin ó fẹ́rẹ̀ẹ́ jẹ́ pé gbogbo nǹkan pátá ni à ń fi ẹ̀jẹ̀ sọ di mímọ́ àti pé láìsí ìtàsílẹ̀ ẹ̀jẹ̀ kò lè sí ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí náà nígbà tí ó jẹ́ pé a ní láti fi ẹbọ sọ ẹ̀dà àwọn nǹkan ti ọ̀run di mímọ́ a rí i pé àwọn nǹkan ti ọ̀run fúnra wọn nílò ẹbọ tí ó dára ju èyí tí ẹ̀dá wọn gbà lọ nítorí kì í ṣe àgọ́ tí a fi ọwọ́ kọ́ ni Kristi wọ̀ lọ èyí tí í ṣe ẹ̀dà ti àgọ́ tòótọ́ ṣùgbọ́n ọ̀run gan-an ni ó wọ̀ lọ nísinsìnyí ó wà níwájú Ọlọ́run nítorí tiwa kì í sì í ṣe pé àrútúnrú ni yóò máa fi ara rẹ̀ rúbọ bí olórí àlùfáà ti ìdílé Léfì ti máa ń wọ ibi mímọ́ jùlọ lọ ní ọdọọdún pẹ̀lú ẹ̀jẹ̀ tí kì í ṣe ẹ̀jẹ̀ ara rẹ̀ bí bẹ́ẹ̀ bá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ìbá ti máa jìyà láti ìgbà tí a ti fi ìdí ayé sọlẹ̀ ṣùgbọ́n ó fi ara hàn lẹ́ẹ̀kan ṣoṣo nígbà tí àkókò pín dé láti wẹ ẹ̀ṣẹ̀ nù nípa ẹbọ ẹ̀kan ṣoṣo tí ó fi ara rẹ̀ rú. dandan ni pé kí gbogbo ènìyàn kú lẹ́ẹ̀kan lẹ́yìn ikú ìdájọ́ ló kàn. bákan náà ni Kristi nígbà tí a ti fi rúbọ lẹ́ẹ̀kan láti kó ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ yóò tún padà lẹ́ẹ̀kejì kì í ṣe láti tún ru ẹ̀ṣẹ̀ mọ́ ṣùgbọ́n láti gba àwọn tí ó ń fi ìtara retí rẹ̀ là